ti kọ́ pọ̀ pọ̀. ó pọ̀ jù. ó ti kọ́ pọ̀ pọ̀. ó pọ̀ jù. ẹ tí wàá gbàtẹ yóò ṣì rẹ. ó mú ìfún ẹ má gbádùn sí bàbá mi dáadáa ẹ̀yin kẹ ẹ ní choice ah, ẹ máa mú ni. <laughs> tó bá ti tagbo tó kọ́ bá fún ọ̀rẹ́ mi lẹ́jà kó jẹja. tẹ́ ẹ bá jẹ irú ẹja yìí àti pọ̀ mọ́ tó bá fún yín lẹ́jà tẹ́ bá jẹ ẹja àti pọ̀ mọ́ ah, ẹ mọ̀ pé ìkànjú nǹkan lọ fún ẹlẹ́jà fún ẹlẹ́jà fún eh, ẹlẹ́jà méjì pọ̀mọ́ méjì eh. káwọn tiẹ̀ fi yẹ̀ wò kẹyẹwò <laughs> ok ok. kẹ ẹ máa mú ni. o ah, gbóná fẹlifẹli fẹlifẹli ṣé èso mi lọ ń dà sí i. Ah, ah, ṣe fẹ́ máa yẹ̀yẹ́ mi lójú àlejò eh, gbàwo nìyẹn dé <laughs> ẹ ṣe èké ẹ papọ̀. Eh, eh. <laughs> arákùnrin fọkànáísà hmm? wọ́n má wọ̀rẹ́ èmi á ju ẹ lójú <laughs> ní. ẹ bá lọ sí. ẹ ń gbádùn ẹ. no wà pé wà pé wà. <laughs> Ah, ẹ táwọn ń ìlú. good good. <laughs> ní iwájú ilé ìjẹ̀ka bank Bọ́lá Ahmed Tinubu oh, màá ju ẹ lójú màá create space síbẹ̀ fún ẹ wàá gbé àpótí fọgànáísà ẹ síbẹ̀ àmọ́ ṣe fọgànáísà ẹ lọ́nbẹ̀. olówó oh, ọ̀nà oh, ah, àwọn wòlíì iṣẹ́ wọn ni màá sí oríire màá pàdé aláàánú àṣà aláàánú ti dé. báyọ̀ dẹ́ dúpẹ́ ìwọ ló máa kọ jẹ first person tó máa kọ ṣe vulcanizer ní body run. máa lọ ah, máa lọ. yẹlé kí ló wá ṣe mí bá. mo kó táyà ni táyà. o wá fẹ́ táyà látòdìdí ìlú péjú wá sí kòròdú. excuse me ṣé ẹ mọ wọn. Ah, mo mọ wọn. èèyàn lẹ́rìí o bẹ́ẹ̀ bá yọ̀ ọ́ ilé ìsọ́wọ́n lẹ́rìí èèyàn ọlọ́run jẹ́ padà rèéyàn láyé yín ni ọlọ́run wọ́n ti ṣe àwọn àdéhùn kan fún mi lẹ́sẹ̀ pé mo sì ti ń láàlá oríire wọ́n ní ní bọ́dílọ̀ ní buwájú ilé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n lé kí wọ́n á mọ pé jìnnì fọkànlẹ́sà mi kí máa gbé bọ̀ mẹ́ kí máa ṣiṣẹ́ mẹ́ eye ni wọ́n. o ò tẹ̀ wọ uniform. Ah, eh, eh, uniform ìwọ mẹ́wọ̀n. so for the past three hours tí ọ̀gá ẹ ti ń pe nọ́mbà ẹ̀ tí o gbé ó lè mọ pé mi àti ẹ̀ ń jíjí lọ sí ẹ̀pẹ́ láàárọ̀ yìí. tú ẹ̀ náà mo ṣe wá fẹ́ táyà kí kó má bàa dín sí sí disturbance ni. ẹ sísà ẹ lè bọ́ láyé. yọ yọ yọ ah, yọ mi tó mi tó bẹ́ẹ̀ má bínú mọ́. fẹjá mi ní gold. mi ah, ah, má bínú mọ́ ẹjọ́ mọ́ ẹjọ́ mọ́ mo mọ̀ mo mọ̀. ok kò sí problem bá mi nínú mọ́tò. excuse me wọ́n wà nínú àbí kankan o. ẹ alaye mo ti bí ẹ tẹ́lẹ̀ ní ma ayé yẹ rẹ ẹ owó ìtàtẹ́ rẹ dà táyà mẹ́rin mọ̀ pọ́ǹbù mẹ́rin one two three four mẹ́rin mọ̀ pọ́ǹbù one thousand mẹ́rin ẹ̀ ní jẹ́ ẹ jẹ́ kọ̀mọ́ mẹ́ta ẹ jẹ́ ẹja mẹ́ta owó mi dà ó yá fún wọn lówó. má. má. mo ní kó fún wọn lówó. Eh, òun náà rà fún mi. adé ò ti yẹ ọ̀sẹ̀wó ẹni àṣẹ ìkànnì bọ́ọ̀dì ni lásán tí ò sí jìnnì mẹ́ ẹni ọ̀rà fún yín ẹ fún mi lọ́wọ́ mi jọ. wọn lówó wọn kọjá mi náà jàre. ok ok ok ma adé ò ti yẹ. bá mi ni mo tó. ẹ má bínú ma ìlú yìí fẹ́lẹ́ wà rẹ̀ gan-an ọlọ́run èyí mọ̀ níkà o imú gan-an níkà ó jàre ẹ lẹ kíra yín. ẹ jọ ẹ ní sùúrù ẹ má bínú ìgbà tí wọ́n dé alákọ̀wé dé tó promise yín ẹ̀yin ti yẹn ẹ dúró ní sùúrù lérè o ọlọ́run ṣògo lẹ̀ ń wá ká yín lọ sí bọ́dí lọ ibi báyìí lọ́lọ́run da yín mọ́ ẹ̀ ń ta ẹ̀ ń ṣe bó ṣe wù yín ẹ̀yin wá ní ẹ fẹ́ lọ sí bọ́dí lọ ẹ ṣàmọ̀yẹja tán jẹ wọ́n jẹja mẹ́rin pọ̀nmọ́ mẹ́ta ẹ̀dẹ̀ mọ́ye tó mi jẹ yín fún àyín túra àgbo ẹjọ́ tó yọ náà ẹbẹ́ mi mú wọ ọjà mi kẹ́dẹ̀ jẹ́ máa lọ. kí ni tókòlẹ̀ lálẹ́ ọ̀gá àjọpẹ́ mọ́ra lọ́wọ́ ni. ẹ wọ ẹ mọ ẹkọ ẹ bá mi kówó mi o ẹ mọ pé mi ò lè polówó. ó pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ jù ẹ bá mi ìfẹ́ yẹn. tọrọ bá ti dọ̀rọ̀ lówó dé ojú ọ̀rọ̀ kẹsẹ̀ báyìí ni bí fúlà ẹ̀ tí mọ́tò. ẹ kówó fún mi ẹ kó fún mi. mi ò lè kówó fún ẹ wọn náà máa lè délé. ẹbẹ́ mi mọ́wọ́ tèmi ò ń ṣe yẹn ẹjọ́ ṣe máa gbérù mi. kí n gbérù ọ. ṣe máa gbérù mi àbí kí n gbé èmi ò lè gbé ọ tẹ ọ èmi lọ. ẹ wo ẹ bá mi pé ó mọ ẹfun ẹ máa tẹ máa ń pariwo lè lé mi ń pọ kankan lọ́wọ́ ìbá ẹ bá mi mọ̀ pé mi ò fowó ṣeré ọyẹ ṣèbí torí pẹ rí ni ẹ bá ń ké ẹyin lẹ́mọ̀. ọlọ ah! kò tí a sí ọmọ gidi kan nù bọ kò sọmọ rẹ kankan nù bọ bó ṣe ní ṣe mọ èébú e- bú bó ṣe rẹ mi bẹtẹ tí rẹ mi bẹtẹ body love body love.